fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ́nwọ́ rẹ nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé o fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ́nwọ́ rẹ. fọwọ́ rẹpẹ̀ lọ́ṣẹ lábẹ́ omi tí ó mọ́ wúkọ́ tàbí kò sí sínú ìgbọ̀nwọ́ rẹ nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé nu gbogbo àwọn nǹkan èlò pẹ̀lú àfọmọ́dédé ojúṣe gbogbo ẹni fún ara rẹ kò sì ṣe fáwọn yòókù. ṣe ojúṣe rẹ dẹ́kun ìtànkálẹ̀ àrùn kòrónà fi ààyè wọn ẹsẹ̀ bàtà mẹ́fà sí àárín ìwọ àti àwọn ará yòókù.